títù orí kẹta ìlànà nípa ìwà tí ó dára máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ láti máa gbọ́ tiwọn àti láti máa múra sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo kí wọn má sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi kí wọn má jẹ́ oníjà bí kò ṣe ẹni pẹ̀lẹ́ kí wọn máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí aláìgbọ́ràn aṣáko ẹ ti ń sin onírúurú ìfẹ́kùfẹ́ àti adùn ayé a wà nínú àrankàn àti ìlara a jẹ́ ní ìríra a sì ní kórìíra àwọn ọmọnìkejì wa ṣùgbọ́n nígbà tí ìṣe wọn lọ́rùn olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí èèyàn farahàn kì í ṣe nípa iṣẹ́ tí àwa ń ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló gbà wá là nípa ìwẹ̀nùmọ́ àtúnbí àti sọ di tuntun ẹ̀mí mímọ́ tí ó dà sí wa lórí lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ Jésù Kristi olùgbàlà wa kí a lè dá wa láre nípa rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ kí a sì lè sọ wá di ajogún gẹ́gẹ́ bí ìrètí ìyà ìnípẹ̀kun òtítọ́ ilé ọ̀rọ̀ náà èmi ti fẹ́ kí ìwọ kí ó tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere nǹkan wọ̀nyí dára wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn ṣùgbọ́n yà ní ìbéèrè wèrè àti ìtẹ̀yìnrán àti ìjiyàn àti ìjà nípa ti òfin nítorí pé aláìlérè àti asán ni wọ́n ẹni tí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ kínní àti ìkejì kọ́ kí ó mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ti japa ó sì ṣẹ̀ ó dára rẹ̀ lẹ́bi gbólóyìn parí nígbà tí mo bá rán atẹ́mà sí ọ tàbí tí kíkù yára tọ̀ mí wá ní nikopoli nítorí ibẹ̀ ni mo ti pinnu láti lo àkókò òtútù pèsè dáradára fún sẹ́mà amòfin àti àpólò lé ọ̀nà àjò wọn kí ohunkóhun má ṣe kù wọ́n kù kí àwọn èèyàn wa pẹ̀lú sì kọ́ láti máa ṣe iṣẹ́ rere fún ohun tí a kò lè ṣe aláìní kí wọn kí ó má bàa jẹ́ aláìléso gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi kí ọ kí àwọn tí ó fẹ́ nínú ìgbàgbọ́ kí ó rọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín